نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا والمسلمون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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a sọ̀rọ̀ tó gùn díẹ̀ lórí irun pípè àti ìkọ́mọ̀ ní ìjókòó àtọkọjá àti pàtàkì àwọn àmì ẹ̀sìn méjì bí gbólóhùn wọn ṣe kéré tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kó àwọn nǹkan rọ̀gọ̀rọ̀gọ̀ tí ó jẹ́ pé oríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama sínú pẹ̀lú bíbẹ̀rẹ̀ pẹ̀lú ìfirinlẹ̀ pé kò sí tó tóbi bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala látara wípé látara eléyìí kò sí tí ẹni téèyàn sá di tàbí téèyàn sá bá tàbí téèyàn sá fún ìbínú rẹ̀ nígbèsí ayé ẹ̀dá tí ọ̀rọ̀ yẹn ó fi yanjú bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala lẹ́yìn eléyìí àwọn kalmati wọ́n fi àwọn nǹkan kan pàtàkì tán fi rinlẹ̀ ó ní ìmájẹ́ kí ẹ̀rí ọkàn ó jẹ́ yẹn gbogbo gbàgbọ́ pé kò sí ẹni tó tó sìn bí wàá ṣe ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala àti pé kì í kàn ṣe yí pé èèyàn kàn ṣe nǹkan yí pé òun fẹ́ ṣèjọsìn bó bá ṣe wù ó lásìkò tó bá wù òun ní òǹdí wọn bó bá ṣe wù òun ó gbọ́dọ̀ fi jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa ní pàtàkì ìfirinlẹ̀ pé ashadu anna Muhammad rasulullah. lẹ́yìn eléyìí àwọn nínú gbólóhùn yìí wá pèpè sí nǹkan àkọ́kọ́ tó jẹ́ wípé ó ní ẹ̀dá ó fi jèrè ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ irun torí pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa alayhi wa sallam ó ni nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ní irun tírun bá wọn bá ẹ̀dá yanjú tó kù nínú ọ̀rọ̀ rẹ̀ tírun ọba ti yanjú tọ kò sí ní tó lè gbé wá gbangba ajọ́ gbèǹde alikiyama tí wọ́n gbà rẹ̀ kọ́ làwọn má bàṣẹ wa jẹ ló fi jẹ́ wa bá ó ṣe ká wa ní àwọn oríkèéríkèé ìpèpè ìpèpè sí eléyìí ó tún fi ń fún wípé. ká wá ṣe oríire ìyẹn oríire gbére oríire láíláí lẹ́yìn eléyìí ó tún wá fi lọ́lẹ̀ sí kò sí tó tóbi o tó yẹ kéèyàn sádi kéèyàn sábà kò sí tí ó yẹ kí ó jẹ̀yàn lógún bí ẹ bá ṣe ti ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà yẹn ó tún wá fi lọ́lẹ̀ gbólóhùn gbẹ̀yìn wípé torí pé kò sí. Si, ẹni tí ó yẹ kéèyàn sìn o kò sẹ́ni tó tó sìn àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan irun pípé ó ní àwọn ìwọ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn gbólóhùn rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam bó ṣe kó àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Allahu akbar mẹ́rin nìyẹn gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wa sọ yìí pé wàá wá wí jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah jẹ́jẹ́ sẹ́ẹ̀ tó wá gbóhùn sókè sí ashhadu an أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاء هيا على الفلاء الله أكبر الله أكبر لا إله إلا الله أجمل مكان بلون مكان ديني ogun tàbí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah láì pé ìta pè sínú yẹn ajẹ́ mélòó nù mẹ́ẹ̀ẹ́dógún torí mẹ́rin yẹn náà láyọ̀ kó nù rẹ̀ ìkọ́mà ọ̀nà méjì náà ló fi kọ́ àwọn sàbẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah hayya ala salah hayya ala salah hayya ala al falah hayya ala al falah qad qamat as salat qad qamat as salah Allahu akbar Allahu akbar la ilaha illallah tàbí الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الفلاء قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله but أني وأنت تقول في آذان الأولى الفجر àdánù tàkọ́kọ́ alifajari ẹ̀yìn tasuba kò sọ pé asọ́láàtú khairu minan naum abu mahdura ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam kọ́ ní irun pípé tó jẹ́ pé òun ní ń pèrún fún wọn ní maka ó ní òun máa ń pèrún fòjíṣẹ́ náà sallallahu alaihi tó bá wá ti di adhanil fajril awwal ìrun pípé alfajri alákọ̀ọ́kọ́ èyàn nígbà tí alfajri tòótọ́ ò tí ì yọ òun máa ń sọ pé asọ́láàtú khairu minan naum asọ́láàtú khairu minan naum tó ń túmọ̀ sí pé kí ni pẹ̀lú àwọn ẹ̀gbà wáyìí alfajri alákọ̀ọ́kọ́ tí àsìkò oorun ò tí ì tó tó ṣe sàárì jíjẹ ní ẹ̀tọ́ but irun kíkí ó ṣe ní èèwọ̀ tọ́lẹ́ tó bá lóun kásù bá ń gbà yùn ọkàn ṣé náfìlà lọ́yàn ṣá ó súnmọ́ pọ́kọ́ gbẹ́sẹ̀ torí ó kí ìmọ̀ ọ̀ràn ní tí àsìkò rẹ̀ ò ti tò ó ṣe léèwọ̀ but ó ṣe sàárì jíjẹ ní ẹ̀tọ́ but irun tẹ́lẹ̀ kejì ó ṣe sàárì jíjẹ ní èèwọ̀ ó ṣe kí ni irun ọ̀ràn yẹn kíkí ó ṣe ní ẹ̀tọ́ lọ́fi jẹ́ wípé irun pípé bákan náà ni bá ń ṣe ń pe gbogbo òrun irun zuhur nísìnyí tá a bá pè bẹ́ẹ̀ náà láti pe ti àṣùbà kò yàtọ̀ síra wọn but èyí tí a fi kún as-salatu khairu minan nawm yẹn torí wípé ìrun àsùbá méjìlá máa pè ọ̀kan kó tó tó èkejì nígbà tó tó tán ètí kó tó tó yẹn ni sọ alfajr kadib alfajr tamoko tí máa kọ́kọ́ jáde ní ìsinmi nǹkan bíi five thirty ọ̀sọ̀ nǹkan bíi five thirty ní ìsinmi ní máa ń jáde gbàtí bá ń wọ nǹkan bíi quarter to to six tàbí ten minutes to six yóò pẹ̀lú ọyẹ́ tó wà ń ta yóò hàn gedegbe yìí pé alifájẹrẹ ẹlẹ́kejì ti jáde tí kejì bá ti jáde ìmọ̀ mímọ́ ọjọ́ ni ó tẹ̀lé bọ̀tà kọ́kọ́ yẹn tó bá ti jáde tó bá ti wọlé òkùnkùn ó tún jáde kó tó di pé tèkejì jáde. now. Uh, kì í ṣe ẹnìkan ẹni tí ó bá pè wọn wọn fẹ́ kí ohun rẹ̀ kó kórin lẹ kó dẹ̀ ní eh, àwọn adab àwọn ìṣesí tó gbọ́dọ̀ tẹ̀lé afẹ́kọ́ wa nù àlùwàlà torí zikiri ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sálámà sí lẹ́yìn ìgbà tó tọ̀tàn kó tó dáhùn sálámà yẹn ó kọ́kọ́ ṣe tayammum náà kì í ṣe pé wọ̀ ni kéèyàn ṣe zikir láì lálùwàlà torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo kòrèkòrè gbogbo gbàkígbà ní máa ń ṣe zikir ṣùgbọ́n kéèyàn wà nínú àlùwàlà ló lọ́lá jù wọ́n fẹ́ kí afẹ́sì kébìlà wọ́n fẹ́ kí a kì í ní ká pè mú ní òòró kì í dẹ́ ṣe yẹn nìkan tí a bá ti débi haya ala sọlá haya ala fẹlá ká rọra gbé orí sí apá ọ̀tún díẹ̀ níbi haya ala sọlá tìbí haya ala fẹlá ká gbé orí sí ọwọ́ àlàáfíà díẹ̀ orí nìkan ni kì í ṣe gbogbo ara ká wá yí igbá àyà wa kì í ṣe nìkan wọ́n fẹ́ bí táàtì pèrún kọ́ ga sókè ní àwọn tí wọ́n bá fẹ́ pèrún fún wa wọ́n máa fi ń jáde síta wọ́n á gun ibi òkè lọ láti má mú súnà yẹn kú ń bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé a ní máìkì lọ́wọ́ wọ́n fẹ́ kí a fi ọwọ́ sétí ká fi lè pariwo yẹn dáadáa ibi tí ohun ẹni tó pèrún bá rinlẹ̀ dé ibẹ̀ ni gbogbo àwọn nǹkan tí ń gbọ́ ó jẹ́ yẹn ni ó jẹ́ nǹkan míì tí ọlọ́run ọba dání ni wọ́n tọrọ àforíjìn fún níwájú ọlọ́run ọba jọ gbẹ̀ndẹ̀lkíam ló fi jẹ́ yí pé ládàá pọ̀ fún ìrun pípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam dẹ́ ṣàdúrà fún àwọn tí wọ́n ń pèrún ó ní bó ṣe ṣe fún àwọn ìmáàmù tí wọ́n ń kírun fún wa náà ó ní ọlọ́run bá bá tọ́ àwọn tí wọ́n ń kírun fún wa bá a tọ́ wọn sọ́nà torí tọ́sọ́nà wọn wọn lórí wa gbígbà àrùn wa ó so mọ́ ìtọ́sọ́nà wọn ó ní bá a forí jìn àwọn tí wọ́n ń pèrún fún wa a asọ̀rọ̀ tó pọ̀ lórí avan tó jẹ́ wípé àwọn àbéèrè pọ̀ tá a ti yanjú lórí rẹ̀ afẹ́fẹ́ àyílẹ̀ kọjá wípé once and for all á yẹn ju ọ̀rọ̀ avan inshallah alkiri uh, next week á wà bọ́ sínú iṣẹ́ gangan gan tó jẹ́ asọ́láàt kí ọba adẹ́dà kọ́mọ́dàlú aláyà kọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa kọjá kábà níbi tó lérè náà. jazakumullahu khair. naam wọ́n ní ká béèrè pé ṣe tí ó wà ní béèrè lórí adhan ṣé kó kó má béèrè àbí tọ̀ inshallah now àwọn ta ní béèrè yes one two three four five one two three four five And tó wà five ẹ̀yà mo sọ̀rọ̀ six seven eight nine ten. na ká tó máa gba ìbéèrè wa ká pe àkíyèsí wa sí àwọn kankan òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní nari ila rabbiha faqal akalat ba'di ba'dan ó ní iná ó ké pàjáre lè bá ọba adẹ́dà pé gbígbóná jajaja náà mi ó gbóná débi pé ó ní òun náà lára ó ń jẹun òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní Allah subhanahu wa ta'ala wá fún láàyè kó mí lẹ́ẹ̀mejì lọ́dún òjíṣẹ́ náà Muhammad alaihi wasallam ní ìfẹ́kìtì mímì ni oòrùn ooru tí máa mú jajajáun àti ọyẹ́ tó máa ń ṣẹlẹ̀ khabar lélẹ̀ láti fi ṣe kíni láti fi tún àkídà wa ṣe kíni tó yẹ ká ṣe nínú àwọn nǹkan tó pàtàkì téèyàn máa ṣe tó tútù bá mú báyìí ó ní ààwẹ̀ gbígbà òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ní asọ́mu fi ṣètà alghanima tubarida ó ní bí máa gbà àwẹ̀ nígbà tí ọyẹ́ bá mú tó tútù bá mú ó ní ìfà tútù ni ìgbà tí àwọn àwẹ̀ kó tó di nígbà tí fi wọ́ bí aago mẹ́fà yọkàn máa wò ní pé ṣó ń gbà àwẹ̀ ta torí yí pé kíni dehydration yẹn ò ní sí débi pé yóò ó ti kó fàájọ náà nù aha so afẹ́ká pé àkíyèsí wa sí eléyìí kí ọba adẹ́dà kọ́mọ́sí àti ní ìrọ̀rùn fún wa ìbọ̀mí wa tó jẹ́ pé yìí máa tutù débi wípé àyílà àti asri zoro àti asri wọn papọ̀ ni tó àti jáde ìta kò ní rọrùn bíi òkè wa lọ́hùn Zaria Jos Kaduna Kano nǹkan kan báwọn bẹ́ẹ̀ náà ni magrib àti ṣá wọ́n pa méjèèjì ti pọ̀ ní tí wọ́n bá ti kí magrib tán wọ́n tètè kí ṣá torí àti jáde padà wá kí ìṣá ó lè má rọrùn àti pé mímọ àlọ́mọ àbọ̀ kò ní rọrùn kò sí téèyàn kàn mára tí ò ní wọnú ọpọlọ èèyàn à ń fi ọba adẹ́dà à ń fi títóbi rẹ̀ bẹ́ẹ̀ kó yà wá ya ya iná rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Wa alaikum السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته No. ìjókòó àárín ìjókòó àárín nìkan ló ní ikọ̀ àṣẹ sájídà alákọ̀ọ́kọ́ àwa dìde láti ìjókòó ká tó lọ fún sájídà ẹlẹ́ẹ̀kejì ìyẹn nìkan ní ikọ̀ àwa nàìjíríà tó wọn. òjíṣẹ́ náà òjíṣẹ́ náà sallallahu alaihi ó sọ àwọn ibi tí a gbọ́dọ̀ fi kanlẹ̀ ní sùjádà wa ó pe àwọn èdè kan tó yẹ lágbára ó ní ẹ̀yin mùsùlùmí o ẹnikẹ́ni tí ò bá dìde nàró dáadáa ní rúkú rẹ̀ tàbí ní sùjádà rẹ̀ kò ní òun o ó wá fi àwọn ibi tí a gbọ́dọ̀ fi kanlẹ̀ a gbọ́dọ̀ fi balẹ̀ a gbọ́dọ̀ fi ṣe sájìdà tá a bá lọ sùjádà lórí irun ó ní orí ṣùgbọ́n kò fọwọ́ kan orí imú ló fọwọ́ kan tó ń túmọ̀ sí wípé kìí sórí nìkan là ń sọ o ó ti gbọ́ orí yé o ibi náà gbọ́dọ̀ kanlẹ̀ pẹ̀lú orí o ara orí yẹn ni imú wà o ó gbọ́dọ̀ kanlẹ̀ o ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹpàkò méjèèjì that point ẹ̀ sí kíbla báyìí gbogbo ẹ̀ jẹ́ mélòó méje tá a bá kà mẹ́jọ la bá kà sí but méje ló kà fún wa sallallahu alaihi wasallam so méje rẹ̀ náà láfi sí. Ah, hmm. ah.

èrú ni eh, bọ̀dùkẹ́ wá sí fún àwọn máa béèrè pé tí wọ́n kọ́ ibò ni wọ́n ṣe rẹ̀ ada haraj kò sí na eh. hmm. iná yìí kò ní gbà but àfihàn ohun but wípé àwọ̀ ni máa pinpin ká. ipe ah, bọ́ọ̀ ni wọ́n ṣe kọ́ mọ́ṣáláṣí bọ́ọ̀ ni wọ́n ṣe rówó rẹ̀ bọ́ọ̀ ni àrí mọ́ṣáláṣí àsìkò òrùn tó alọ́kìmù àdà òwà but ẹni tí a bá rí i pé kì í ṣọ̀rọ̀ masjid nìkan ẹni tí ó bá jẹ́ pé ọ̀nà jíjẹ mímu rẹ̀ jẹ́ haram ká má gba ọrẹ lọ́wọ́ rẹ̀ àfi tó bá di karangida ká má gba ọrẹ lọ́wọ́ rẹ̀ àfi tó bá di karangida now now one two. AGL306PS. AGL306PS. Hum. Tá ligado do computador. Aversion. wọ́n kàn náwó ni wọn ò tí máìkì ìdọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ lọ gbójú ni. <laughs> sọmọ pé ó ti gbókun nísìnyí so tó o bá tiẹ̀ sí bí àforíjìn ọ. وعليكم السلام ورحمة الله ذكر الله وأنتم جزاكم الله وإليك غسل جنابة لا سلام sọ pé haram ni pé eyín náà wà ń bẹ kìí ṣe dandandan lákọjẹ pẹ̀lú káfàsọ́nura ìmà gúúsùlù ni ọ tàbí àlùwàlà kìí ṣe dandan káwá nù kú rárá kò sí problem but kìí ṣe dandan. àwọn tashawud awwal aw thani a bá ṣe jókòó tashawud alákọ̀ọ́kọ́ ó yàtọ̀ sí tẹlẹ́kejì tẹlẹ́kejì tawarruku ni but talakọ̀ọ́kọ́ kò yẹ ṣe tawarruku ti alákọ̀ọ́kọ́ tó bá yẹ pé báyìí nìyẹn. bọ̀tẹ́lẹ̀ kejì onítẹ̀wárò ìdí ọ̀kànlẹ̀ ah. a ṣe gbogbo àwọn àlàyé yẹn tá a bá dé orí sifatu salat náà. àwa ṣe máa sọ wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bákan náà kò sì ní kìí sì fọ ọwọ́ báwo la ṣe máa sọ wọ́n gangan tá a bá fẹ́ kúrò ní sórí. sórí ìtàn. bẹ́ẹ̀ ni. ok tó bá ṣe ọwọ́ báyìí tọ́nà sí kíbla yóò máa mì í ní mímì tó jẹ́ pé téèyàn ò bá ṣọ yẹn ò ní mọ̀ pé mì nígbà tí màá ṣe tàṣàhùdù ló fi jọ yí pé ló fi sọ yí pé ó nípa ó dẹ̀ ń kó ìyà jẹ àṣetọ́nù ju yí pé ká mú irin ká làá mà lọ. Uh. wọ́n ti sọ̀rọ̀ àkùnrin ọ̀kan. ọ̀pọ̀lọpọ̀ máa ti dé. na bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin o torí a rí nínú àwọn àfáà wa tí wọ́n ṣe tàwílù rẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì yẹn gan la kọ́kọ́ wípé ìkọ́mọ̀lẹ́kejì ibi tí wọ́n ti mú tàwílì yẹn wá ni wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wasallam sọ wípé bayna kulli salat adhanay as-salat láàrin adhan méjèèjì gbogbo adhan méjì méjèèjì ìrun wà ń bẹ fẹ́ni tó bá fẹ́ ìkọ́mà náà adhan ni so ti yé báyìí nísìn ìkọ́mà adhan lòun náà so tawil tí wọ́n ṣe ni wípé ìkọ́mà adhan lòun náà but asalaatu khairu minan nom láti táwọn èèyàn jí ni gbogbo àwọn tẹ́ ń sọ asalaatu khairu minan nom fún ọgọ́rọ̀ wọn ti wà nínú masjid kì í dẹ́ tún ṣe èèyàn nìkan ṣé tí wọ́n bá pe asalaatu khairu minan nom ṣé a lè máa jẹun títí tí fi ṣe kọ́ la yaqulu bi hada ahad ntọ́wà ńlẹ̀ ni wípé ìrun pípé alákọ̀ọ́kọ́ ó ṣe oúnjẹ jíjẹ lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá fẹ́ gbààwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ kejì ó ṣe oúnjẹ jíjẹ ní èèwọ̀ tá a bá sọ pé àdáàní yẹn ní irun pípé ẹlẹ́ẹ̀kejì ṣé tí wọ́n bá pe àsọ̀láàtò kẹrù mí náà nọ́ọ̀mù lásìkò tí àwọn ń pè yẹn tán ṣá lè máa jẹun títí títí wọ́n fi ṣe ìkọ́mà kò tí ó sọ bẹ́ẹ̀ náà fà so ibi tọrọ ti tọrọ ti wọn but láṣẹ arínú àwọn àfa wa tí wọ́n pọ̀ tí wọ́n dúró lórí báyẹn ìtọ́fà tí ó fi gbalẹ̀ nìyẹn tọ́ba onú aqrabul masalik ti eh, ti eh, subhanallah afa tó ṣe. máa rántí ọkọ rẹ̀ very soon iṣẹ́ afáǹlá nínú ọkàn nínú àfa ọ̀rọ̀yìn mọ́lọ́rọ́ mi tọ́wọ́ sá wọ́n ṣe tàwíìlì yẹn wípé irun ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni ìkọ́mà wípé alákọ̀ọ́kọ́ òun ni eléyìí so tàwíìlì yẹn dẹ̀ gbalẹ̀ gan nínú àwọn afáwà ńláńlá gan tó ń jẹ́ pé mọ̀ á sùn níwọ̀n now one two sọ̀wí sọ̀wí now àfa tó ṣe hamishu tó ṣe takiku tó ṣe àlàyé lórí tafsir jalalain wọ́n ṣe sharhu eh, aqrab al-masalik tí wọ́n ṣe ní bulogatu salik fi fiqi malikiya wọ́n ṣe nínú àlàyé ń bẹ̀ wípé eh, adhan ẹlẹ́ẹ̀kejì ò ní eh, kọ́ yẹn gangan ni etí alifọ́jẹ̀rì bá ti yọ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ gbalẹ̀ hmm. na. aleykum salaam tala. na. lọ́dọ̀ wa ní èmi ní sísì mo mọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni so àkíyèsí tó wà ní pé níbí báyìí. bẹ́ẹ̀ ni sọ́ọ̀mù yẹn àti wà lọ́wọ́ rí tí a pè wọ́n láwọn ọmọ ìyá pé sọ́ọ̀mù ti wọ̀ níbi wọ́n ti ten minutes after lòún ṣe wọ̀ ní ọ̀dọ̀ wa lọ tó máa fi jẹ́ kọ́kọ́ máa ni ó wà láàrin. ó lè jù bẹ́ẹ̀ lọ ń gbà mí ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn ibi olúkálukú níbi tí wọ́n bá wà kí wọ́n ṣọ́ àsìkò òun táǹsẹ̀bù yẹn ṣara rẹ o àti tí ń bẹ nínú agbo yẹn wọ́n kàn fi ṣe wọ́n gbìyànjú ni ìgbìyànjú ńlá ni ètò bá yẹ kó lo GPS ó tún máa ń máa ń ṣe kí n torí yóò pìkì àwọn. àwọn rárá kí ni german fix german rìn yẹn kí ni à ń pè náà àwọn satellite yẹn bó bá ti súnmọ́ yẹn sí yóò rẹ̀ omi ìwà àtọ̀jẹ́ yìí pé ìkẹjà ni ó pìkì yóò fún ọ ní táàmù ìkẹjà àdẹ̀rí mi tọ́jẹ́ pé ń gbé ìṣẹ́rin ọlọ́fìn ìṣẹ́rin wá ń bí ó ń gbé ọ̀kan wà tọ́jẹ́ pé ó ń gbé ẹ̀gbẹ́ lémi gangan a ní ìdòwò alimi ẹjọ́ street báyìí ni. so tìgbà tí mo wọ àwọn táìmì yẹn táìmì tó fún mi fún ìṣẹ̀rọ ọlọ́fin ètò fún mi fún ìdòwò alimi ó súnmọ́ra dáadáa díẹ̀ bí ìṣẹ́jú kan méjì mẹ́ta ni ṣùgbọ́n ti kẹjà sí ibi ó yapa díẹ̀ ó yapa gan so nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé aṣọ àsìkò oorun ni masalan gbà tí wọ́n ní magrib ti tó òjíṣẹ́ náà sàn ni ẹ bá ń wò wọ́n wò àráǹdì bí o ṣóòrùn ti wọ ó ti wọ ọ̀kan náà àwọn sàbẹ̀ ni rárá tá a bá bọ́ sẹ́yìn àpáta tá a tún ní ká máa ṣọ́ lọ òjíṣẹ́ náà ni wọ́n mi pé kí n sèyìn etí wọ́n ní tí ó ní etí ń bẹ lá agbègbè mi ń bí i àwọn tí wọ́n bá wà lẹ́yìn àpáta wọ́n máa rán yùn tí wọ́n ní tèmi lọ magrib ò tí tó ńgbà tá fẹ́ gbéra ńgbà tá a bọ́ sókè tán báyìí tá a bá wo ti wọ̀ gbogbo ẹ̀ ti ṣókùnkùn ìgbà ibi kejì ní òdì kejì ń bẹ̀ oòrùn ló yìí ọ̀gá mi rahimahullah ó ti jáde láyé eh, malhakadini bisifarat ta saudiya ó ní najib mọ̀ pé ó mú iṣu wá nísìn torí gbogbo nǹkan tẹ̀ ọ́ sọ pé ó múná sí múná sí wa ìwọ wo ibi tó òòrùn ti jáde nù kí wọ́n má sínú èmi ò wo ibi tí òòrùn ti wọ̀ ń bí èmi ò sínú tẹ̀lé. <laughs> so irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ so láti mọ̀ yìí pé kìí ṣe bìkan kìí ṣe alẹ́jọ́ wa lẹ́kọ̀ọ́ náà lóòótọ́ but kìí ṣe gbàkan náà ni oòrùn ọwọ́ tàbí oòrùn ọyọ̀ àsìkò yẹn máa ń lọ díẹ̀ díẹ̀ ó máa ń yàtọ̀ síra wọn ten minutes five minutes gbàmí fifteen minutes. All right ní ibi tí mo wà ń bí tí mo bá ti nà ọ̀rọ̀ báyìí tí mo fèsì kíbla màá rí bálùfẹ́jọ́ rí báyìí àbí kò yọ báyìí nísìnyí o by six o'clock ó ti yọ nǹkan bíi six five minutes after six five bíi five after six ó ti yọ lọ́dọ̀ wa mi but ẹ̀yin lẹ́sọ̀ different thing yìí n tẹ́ ẹ̀ dẹ̀ rí ni wà mọ̀ ní alima ahujja alamulam yàlam so alfajari <laughs> tọ̀dọ̀ yín oníkẹ́ tẹ̀lé ẹ má tẹ̀lé ti kẹjà o ẹ má tẹ̀lé ti oṣòdì ẹ dẹ̀ má tẹ̀lé ti sàlẹ̀ kó ẹ má tẹ̀lé ti halkọ tá a bá rí alifajari tẹ̀yìn ò bá rí alifajari so àsìkò òun ò tí tó lọ́dọ̀ tí ó lẹ́ ti tó lọ́dọ̀ tí wa variation yẹn lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àwẹ̀ gbígbà ìyẹn náà lè possible. Now. Now. na. àwa ti wá nínú àwọn ọmọ ẹ̀kọ́ àti ẹ̀sìn sọ fún mọ́mù rárá. ok. àti ok. ok ok. ok ìkìláàfù ló fẹ́ mọ́. ìmọ̀ bá ah, kò lè bí oyún ni náà ọ̀dà imam ẹ̀fà alifajari hàn wá amúrò basit mara. èyí tó wá ṣẹlẹ̀ pé èkó ló bí ìbéèrè kejì. naam. ní mọ́tò láṣì yẹn hmm. ìkan lára ọmọ ìyá máa ń lo tíra súnà tó bá ti gbàgbọ́ kọ apáàbò ṣe tíra súnà tó kọ tíra. naam. ipò súnà wà àdúgbò. naam. ọmọ ìyá ti wá ṣe é níbi pé ìmọ̀ máa ń sọ pé apá òun dórí mú mi ní mọ́ṣáláṣí. ọ̀ndá. òun dórí mú mi ní mọ́ṣáláṣí ọ̀rọ̀ yẹn ti wá ṣe ó ti gbalẹ̀ ewé pé ọba padà ṣe ló ti pé afa má sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mọ́ṣáláṣí gbé. ẹ tó lè jẹ́ ìmọ̀ ojú lọ. ó ojú lọ. ok ẹyin ọjọ́ orí kọ́. Ah. bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ gan ni wọ́n ní wàhálà jù. so lórí bẹ́ẹ̀ sí naam. àti àyíká balaba ló wọn. naam. ẹ̀gbọ́n ló sọ pé tó tó bá ti máa di pé orí báyìí ẹ̀yin náà lè sọ pé nígbà tí sálámà wọ orí mọ́ṣáláṣí ó da mọ́ṣáláṣí rú àtàwọn yàrá yàrá tó ló ti ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀. máa mú fáwọn èèyàn ní àbáyé wá wọlé sáwọn ìwà kọ̀ọ̀kan àwọn èèyàn wá wọ sáìdì ọwọ́ àrẹ́sìpọ̀n láì bẹ̀rẹ̀ náà sọ pé ẹ̀yin lọ́mọdé da mọ́ṣáláṣí náà ní èrè nígbà táwọn báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wá da mọ́ṣáláṣí

wáàsí adití kúnkún lèèyàn máa ṣe yorùbá sọ yìí pé ifá adití kò sí dọ́kàn pẹ̀lú fa wáàsí adití èèyàn máa ran kúnkún ni ó sọ ó tuntun sọ ni a ta ló fẹ́ fi jọ tọ́ ọba máa tún sọ tún sọ tọ́jú iṣẹ́ náà sọ náà ọba máa tún sọ tún sọ wọn ó lè ní maka lọ sí Madina tọ́ba kan jókòó láàrin àwọn tí ò sọ kankan kò possible ẹni tí ó bá ti ní ìmọ̀ kíndẹ̀ ni mà Allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà sọ́nà ṣàlàyé rẹ̀ báyìí ọ̀ràn yẹn ni kó mu lò ọ̀ràn yẹn ni kó pèpè sí tí wọ́n bá ń fara ní látòrí ìpèpè yẹn ọ̀ràn ni kó ní kó mú sùúrù ọgbọ́dọ̀ mú sùúrù kò gbọ́dọ̀ pé torí pé àwọn sọ̀rọ̀ sí wa ọ parí nù kódà ọmọ sí bàbá lọ́ba sọ fún bàbá ara wa ni báńsẹ̀ ń ṣe kí wọ́n tó fẹ́ ya rẹ̀ ni ẹ ṣe lórí òdodo wọ́n ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ apá àwọn èèyàn sákèésì lórí nǹkan kan wọ́n ní ká lọ pe àwọn ìyá wa wá orin táwọn kọ́ngbà àwọn fi gbé ìyá wa wọlé báyìí báyìí ni àwọn dẹ̀ ti ń ṣe nìsín wọn ò tí ì bí àwọn ìyá wa gan pàpà. àlàálẹ̀ ṣe fi ṣe ìyá sẹ́yìn ò ní iṣu àwọn èèyàn ti wà lóní ìṣìnà àìmọye ọdún kọ́lọ́run tó gbódòdó dé pẹ̀lú jíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jù lọ lọ́jọ́ orí tí wọ́n ju ẹni tó bí gan lọ́jọ́ orí lọ wà ń bẹ̀ náà bẹ́ẹ̀ náà ni anabi Ibrahim tó jẹ́ aṣíwájú fún sallallahu ala nabina wa alayhi èyí ń ṣe iṣu ntẹ́ ń ṣe ilẹ̀ mẹ́rin rẹ̀ wá ẹ̀rí dẹ̀ ní pé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ náà alayhi wa sallam hikma àti adab ni o kìí ṣe pé kí a sọ pé torí pé òun ti lẹ́rìí lọ́wọ́ kọ́ wa máa kan àgbàlagbà ń kò là èyí ò ṣe kìí sọ̀nà tí yẹn fi pèpè ìgbà tó yá ọ̀dà báwọn òṣìṣẹ́ ni rárá a ní tẹ̀lé yín lórí bẹ́ẹ̀ sí fẹ́ẹ́ ṣe ìtorí pé bọ́lá ọ̀hún sí ní àṣẹ ti yàpá sí ó ti yàpá sí bẹ́ẹ̀ sí lẹ́sẹ̀ látara bẹ́ẹ̀ àwọn míì ń da àwọn èèyàn ń dá sẹ́ni ẹjẹ́ àtúntí àwọn ọmọ yìí sọ ẹjẹ́ àtúnwò wọ́n dẹ̀ tún wò nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ sí change débi pé ẹlòmíín nu wọn gan ló wá ṣe agbátẹrù súnà torí kí ọ̀dọ́ fẹ́ ṣe agbátẹrù súnà yìí máa ń mú ìkùnsínú wá ṣùgbọ́n tá a bá rí àgbàlagbà fàwọ́ yóò lè clear ojú ọ̀nà lọ́nà tó pọ̀ fún ọ̀dọ́ yìí tí ọ̀dọ́ làágùn lé lórí òun ó ni pé ntọ́lọ́wọ́n bá sọ ní tó jìnnà àní tẹ̀lé nìkankan tó bá ti sọ bẹ́ẹ̀ ó parí náà nìyẹn ṣùgbọ́n ọ̀dọ́ ó ṣe wàhálà rẹpẹtẹ ló fi jẹ́ mọ́sálẹ̀ là àwọn tí ọ̀rọ̀ yìí lè fẹ́ àwọn tí mọ́sálẹ̀ ilé kéwò ló hàn lágbègbè wájú markaz àtibó darudawa extension markaz náà sàhí ìwàlẹ́lá kó o fa ọmọ tó wà markaz tó yẹ pé kéwù ló ń ké kó o jẹ́ ọgbọ́n sàlàfíà yìí ọ̀yàn yìí pé ẹni tó ń kàwé tàbọ̀dọ̀ tí ò ní ìpìlẹ̀ kankan kọ́sọ́ pé òun fi ọ̀nà hàn ádàbù yẹn ò ní síbẹ̀ bọ̀tò òun gbà tó ti jẹ́ pé ó ti ní ádàbù yẹn ti tẹ́lẹ̀ kankan ara rẹ̀ ọ̀ràn bọ́ǹbù lọ́wọ́ sóti yé báyìí ntọ́ làágùn làágùn làágùn tó kó tó ẹlòmíì tó gbọ́ yé yóò tètè rọrùn láti pe òun sí yọ kàn pé sákèsí ni pé ah eléyìí ọ̀bá yìí mú ẹ̀yin àfa o yọ tó ti yé báyìí ní ẹ̀hẹ́n bó ṣe rí gangan nìyẹn so that àwọn àgbàlagbà tí wọ́n wà nínú masajid yẹn kí wọ́n fa àwọn mára torí àwọn lẹ́nu wọn tólẹ̀ dáadáa jù ń bẹ̀ wọ́n kàn gbé eléyìí síwájú nítorí pé àwọn ọ̀rá yìí in most cases torí wọn ọ̀rá yìí wọ́n fi fọ̀dọ̀ síwájú nínú mọ́sálásí tàgbàlagbà wa ìpè kó máa kírun fún wa so tọ́wọ́n bá ti di pé ọwọ́ wọn gbá wọn lágbọ̀ọ́yé wọ́n máa pàṣẹ fún wọn umamu wọ́n ní ntọ́lọ́wọ́n bá sọ nìyẹn ẹ̀já tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ. So, yóò dẹ̀ rọrùn ṣùgbọ́n tí ìbá ti ṣe bẹ́ẹ̀ wàhálà máa bẹ́. ok. kí ló dé ṣáádà yẹ kó tún fèèyàn lọ́lẹ̀ ni òun náà ó ní ó dẹ̀ ké ó dẹ̀ ké lóòótọ́ ó ké lóòótọ́ òun òun òun ṣàìbìkítà ni ẹ mú sùúrù pẹ̀lú rẹ̀ pé sákìyèsí dáadáa aláìbìkítà ẹni tó bá kí ó tí ò bá tẹ̀lé aláìbìkítà ni ẹ mú sùúrù pẹ̀lú rẹ̀ pé sákìyèsí ẹ má bẹ lọ́n fún ẹ dẹ̀ pé sákìyèsí dáadáa. Hmm. Hmm asàlá yóò di sábà dàda àlìkà amúra. parí ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí tí ó máa ń jà lórí àwọn èèyàn kó wà lọ ní virus kí n bá lè rí tẹ̀lé fọ́ kóun bẹ́ẹ̀. wípé bí máa ṣe àwọn programs láwọn ọjọ́ tí àwọn òfà tó máa ń ṣe àìdí wọn. a gbọ́ pé ìtọ́lára àwọn òfà àwọn náà fọwọ́ sí pé kò wà jáìsì.

à ń ṣe àwọn halkọ́t ń bẹ̀. Ah, àtàwọn ọkọ tó jọwọ́ bẹ̀ lóríṣiríṣi báwo la ṣe wá yọ yọ méjèèjì kò lu ara wọn. mọ́sálà tọrọ jẹ́ èyí tó bá mú dáadáa wá tó mókè jù fún torí àsìkò tí ọgọ́rọ̀ ráàyè tí wọ́n fi lè ríra wọn nù ẹni tó lọ síbi iṣẹ́ látijọ́ ithnain àsìkò tí ó lè sọ pé òun ó fi ilẹ̀ òun náà ni àsìkò yom ahad láti sọ pé kóun ó tiẹ̀ gbọ́ àwọn kankan tàbí kejì mo fẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ ni o ìtí ó gbọ́ kankan tàbí kejì láti fi mọ bóun ó ṣe lo ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn programs yẹn kọ̀ọ̀kan gbà mí àsìkò ni tọ́jẹ́ yí pé tí ì bá ṣègbàyàn àwọn èèyàn ò ní time àwọn èèyàn ò ní time wọn ò ní time pàápàá tí táìmù yẹn tí wọ́n wá ní yẹn kí wọ́n má ṣì lò torí tí programs yẹn ò bá sí bí wọn ò wo tẹlifíṣàn tọ́dẹ̀ yẹ pé ọgọ́rọ̀ tí wọ́n máa fi hàn lórí tẹlifíṣàn gba ìyára nù orí burúkú yẹn náà ni tí wọ́n bá wo tẹlifíṣàn àwọn ìjì tí ń jà lágbègbè yóò gbá wọn náà lọ tí ò gbé wọn lọ yóò gbá wọn mọ lọ tá a bá wá rí i pé aslu fún dáwà òun náà ni pé at any time ni anywhere sọ yìí wọlọlá aha so tá a bá rí i pé wọn àwọn èèyàn wá sọ yìí pé ah ẹ jẹ́ á pèpè ká kọ́ àwọn èèyàn ní àkídà wa fíkì wa mọ̀ámàlà wa ní àsìkò oyún kí wọ́n má bàa fàsìkò oyún ṣòfò ah, àwọn àfa mi ìgbọ́ àfa kan tó sọ pé èwo wà fún. but tí wọ́n kàn bá ń ṣe nínú àwọn ìjókòó yẹn kí wọ́n make sure wípé kìí ṣe wípé àwọn náà fi ń pèpè sí ọ̀nà ìsbíyà tàbí ọ̀nà àná kí wọ́n fi tó àwọn èèyàn sọ́nà tó fi jẹ́ wípé ìgbà tí wọ́n bá níyẹn dìmú orí wọn ah, ṣé a máa fi àwọn èèyàn lẹ̀ òru Christmas wọ́n kóra wọn jọ sí Eid. Si wọ́n yan náfìlà Christmas lọ́mọ ìyá kan fi sọ wípé olè ni wọ́n mo níra àwọn èso olè nìkan jàgùdà pálí làwọn eléyìí torí pé kí ni wọ́n wò pé opportunity nìyẹn táwọn ó fi rówó àwọn èèyàn gbà wípé ẹja ṣàdúrà ẹja ṣàdúrà ọdún tó ẹni tọdún babaláyé ní sọdún bí wọ́n ṣe mọ sọ́nà nìyẹn tó yẹ pé típíkà Yorùbá mẹ́ta lọ́kàn ni Ọ̀rúnmìlà ni gbogbo èkó sàtìmọ̀ ṣe gbogbo ẹ̀ papọ̀ ni. ó rí tó kéwú dáadáa ó lóun ka sáàmù bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ ń ọ̀fọ̀ dáadáa bí ń ṣe ń tẹ fa ní tẹ ah nígbà tí àfa bá dìde lóru tí ń ṣe kíámà lẹ́yìn níbi tó ní ṣe kùnú tó gbé wò dání. kí ló mẹ́hẹ̀ àkídà ni so gbogbo àwọn àsìkò láti lò láti pàkíyèsí sí ẹ eh, ó pàtàkì ẹ eh, kọjọra wọn kọ kọjọra wọn èyàn ò lè sọ yìí pé èyàn ò lè yíyan báyìí torí aburú tí ó ṣẹlẹ̀ téèyàn bá fi àwọn èèyàn lẹ̀ nínú àwọn times yẹn láì pè àkíyèsí wọn ó burú ó pọ̀ ju dáadáa tí àwọn pèpè yìí mú wa lọ bọ̀tò ìpèpè yìí kó tẹ̀lé ojú ọ̀nà tí àwọn ẹni retí àkọjá lọ ń fi ń pèpè àdàwà wọlá àlẹ wọn ti fi dákun lọkọ. náà. jọ̀wọ́ rí owó díẹ̀ kan àwọn máa fi ránṣẹ́ sáwọn òbí àwọn. pé kí wọ́n fi bá wọn ra ilé àbí so ilé kan náà tẹ̀ sọ́nà. so pé àwọn kó ránṣẹ́ sáwọn òbí àwọn kan fi bá wọn ra ilé. ilẹ̀ ilẹ̀ àbílẹ̀ ilẹ̀ ni ọ̀jẹ̀ kò lè jẹ́ lé <laughs> bá àwọn fàmì sí. <laughs> àmì èkó. <laughs> àti òtún bá kọ́ la rẹ̀. na na. so àwọn ò sọ fún ọkọ àwọn. Hmm. Um, so wọ́n ní báyìí nísìnyí àwọn tó ti rí owó mi. àwọn tó fẹ́ ra another one. àwọn sì lè kọ́ àwọn gbọ́nà sí i. akọmọdéètì irú nǹkan báyẹn so àwọn ọmọ báwọn ṣe máa ṣe. máa ṣe bó ṣe akọmọdéètì irú nǹkan báyẹn láì sọ fọkọ àbí kọbi ọkọ rẹ ni kó túbá tọrẹ ṣẹ ní ń dá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn obìnrin sahabiyat ó ní gold ó ní àwọn dinar ó fi sọwọ́ sójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fífẹ́ràn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ẹ̀sìn ni ẹnikẹ́ni téèyàn ọba fẹ́ràn torí pé ń ṣètò ọlọ́run ṣètò jíṣẹ́ náà sàlàsàlà ni àyè bẹ́ẹ̀ ìfẹ́ yẹn orí ibú ni ó fà fún yàn tọ ọba ń fẹ́ràn èèyàn torí pé ó ń ṣètò ọlọ́run ọba ó ń ṣètò náà yẹn ò ní ẹni wa náà gangan ló ń sí báyìí pé ń gbà náà mọ̀ sí ah, ẹni tí ọba sọ yọ̀ǹda tẹ́ ọba yọ̀ǹda ńkọ́ ọjọ́ ah, ah, náà sọ yọ̀ǹda ló ń sọ ó lọ yọ̀ǹda ó lè pè wá ìyàwó rẹ fún mi ní nǹkan báyìí sallallahu alayhi wa sallam mo dẹ̀bi léèrè pé sọ yọ̀ǹda ó ní mo yọ̀ǹda ó ní torí pé obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ láti ná nínú ọ̀rọ̀ rẹ̀. àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ tọkọ bá di àwọn tí ní ọwọ́ rẹ̀ sọ fún mi ó fẹ́ wà lálẹ́ ṣẹ̀rí àwọn adá wọn ló ní nǹkan rẹ̀ náà fún un ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe but gba yọ̀ǹda ọkọ àwọn òbí ti ṣe mistake wọn ò fi tẹ̀sìn tó kí lọ́kọ rẹ̀ sọ lọ́sọ So, tí ọkọ bá tiẹ̀ fẹ́ gbà ní ẹ̀rọ àwọn òbí wọ́n lè bá a jọ sọ̀rọ̀ ah, ìlọsíwájú ìyàwó rẹ̀ ìlọsíwájú wọn náà ni at least àwọn ọmọ rẹ̀ ó nípìn bẹ́ẹ̀ wọ́n á mọ̀ bí wọ́n ṣe bá a sọ ṣùgbọ́n kọ́gbà ṣe ọkọ kọ́ má ṣe nǹkan kan lẹ́yìn ọkọ tí ó wàá di pé ọkọ wàá máa gbòòrò rẹ̀ sínú pé yàtọ̀ sí pé ó gbòòrò rẹ̀ sínú ẹ̀ṣẹ̀ ni ó ti dẹ́ṣẹ̀ ọkọ náà i trust láàrin lọ́kọláya pàtàkì gan ó fi wá di pé trust sí mbẹ́ mọ́ àkókò máa tó lè gbẹ̀yìn wá sí ní ìsìn èyí tó ti ṣe o kọ́bẹ̀ ọkọ rẹ̀ kó túbá kọ́bẹ̀ ẹkọ rẹ̀ kó forí but kọ́ wa continue pẹ̀lú lọ láì change wa ọ̀rọ̀ ó dẹ̀ tún dá àwọn àárín ọ̀hún àtọkọ rẹ̀ ó ń gbin ìbàjẹ́ sí ọ gbọ́dọ̀ mójútó yẹn náà kákìrì wọn àbí ba'da salati inshallah subhanaka allahumma. allah